أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم adakọ fún Allah subhanahu wa ta'ala atọrọ ìkẹ́ àti ìgẹ̀ fún anabiwa muhammad sallallahu alayhi wa sallam ètò wa àdáàbò duniya wa dín eléyìí tí ó pọ̀ fún ẹ̀kọ́ òní ọ̀kan òjọ̀kan tí àwọn olùmọ̀wa dr sharafdin gbadebọ̀rọ̀jì aláṣẹ àti olùdásílẹ̀ alimadina center eléyìí tí ó wà ní pápá abẹ́dẹ̀ẹ́ ní Ògbómọ̀ṣọ́ bí wọ́n tún ti wà ní orí ètò láti bá a tẹ̀síwájú bisimilah. alhamdulilayi wasalaatu wasalaamu ala rasulillah wa ala alihi wa sahbihi wa man wala wa ba'd asalaamu alaykum wa rahmatulahi wa barakatuh. ní ọ̀sẹ̀ tó kọjá ọ̀rọ̀ tí à ń bá lọ náà ni ọ̀rọ̀ olùmọ̀ńlá al-Khatib al-Baghdadi. al khatib al baghdadi tó sọ nínú tírà rẹ̀ ọgbà ọ̀rọ̀ kan alátọ̀dọ̀ apá kan nínú àwọn olùmọ̀ ọ̀rọ̀ ńlágbára ó ní la yanalu hadha al-ilma illa man attala dukkana wa kharraba bustana wa hajara ikhwana wa mata aqrab ahlihi falam yashhad janazatahu ó ní èèyàn ò lè nímọ̀ o àyàfi ẹni tó ṣe wípé látàrí mo fẹ́ wá màkínlé nímọ̀. tó tilẹ̀kùn lé ìtajà rẹ̀ pa tí ò débẹ̀ mọ́ wa kharraba bustana tí oko níbi títí ń dáko tí gbogbo oko bàjẹ́ ma lọ́wọ́ látàrí kò débẹ̀ mọ́ wa hajara ikhwana tó sì jìnnà sáwọn ọmọ ẹ̀yà rẹ̀ lọ́nà tó ṣe pé wọn ò rí má òun náà ò rí wọn má wa mata aqraba ahlihi tẹ́ni tó súnmọ́ jù nínú mọ̀lẹ́bí kú falam yashhad janazata tí ò tiẹ̀ lọ bí tí wọ́n ti sin wọ́n ní gbogbo ọ̀rọ̀ tí wọ́n sọ yìí kò sí tàbí ṣùgbọ́n pé ah ọkọjá sísọ ìtayẹnu àláwà ń bẹ o ah, èèyàn á ti torí pé òun wá mọ́ kò má tún dé ṣọ́ọ̀pù mọ́ kò má dóko tí ń dá mọ́ kọjá pọ́nyìn àwọn èèyàn lódì kéèyàn rẹ̀ ó kú kó tún má lọ ibi tí wọ́n ti gbé sí à wọ́n ní nǹkan tá gbà lérò pẹ̀lú rẹ̀ ni pé ẹni tí bá ń wá mà kò sí tàbí ṣùgbọ́n tó bá fẹ́ nímọ̀ yóò pa ọkàn rẹ̀ pọ̀ sórí ìmọ̀ tí ń wà ní ìsinyìí kápẹ́yàn ti níyàwó ìyẹn sì fẹ́ kọ́ mà ìyàwó rẹ̀ wàá jókòó tì ọ́ gbágbáágbá kò ní fi ọlọ́run lẹ̀ gbogbo ìgbà yóò wà lọ́dọ̀ rẹ náà ìwọ sì fẹ́ máa ka tírà ọfẹ máa gbàgbọ́ yé tó ń kanu tírà gbàgbé ẹ̀ ò lè gbọ́ yé láéláé nítorí kọ́ bò fi ọkàn méjì sínú gbáyé títa lọ fẹ mú rò lọ fẹ mú gbọ. ẹnìkan kò sí ti ń yọ gan nígbà tó ń bá ń kà nípa àmà ó rí i pé òun kí kí gbogbo kí nǹkan kan má ìmọ̀ ọ̀rọ̀rùn láti wà o ibi gbàgbà gbogbo àtàríwó burúkú ariwo òfò èèyàn lè kọ́mà èèyàn lè kọ́mà ìmáà ń bo káta ibi tó dákẹ́ rọ́rọ́ ibi tó rọrùn fún yàn láti máa kà á ẹni tí ń wá ọ gbọdọ jọra wọn nǹkan tó gbé lọwọ. torí ẹni alimami shafi'i rahimahullah nínú ọ̀rọ̀ tí wọ́n gbà wá látọ̀dọ̀ alimami shafi'i ó náà ní pé law kulliftu shira'a baslah lama fahimtu mas'alah oníṣẹ́ni kan bá bẹ̀ mí kí n ra àlùbọ́sà shira'a basalah tó bá kí wọ́n pa mí láṣẹ kí n ra àlùbọ́sà ẹ̀yọ̀ kan wá làmá fahimtu mas'ala kókó màkàn ìbá ti yé mi. <laughs> ẹgbẹ́ tó bá ti wọ́n rà mí kó lọ ra àlùbọ́sà o. kókó mọ̀ ní yé mi ìyẹn ni kí wàá fira rẹ lẹ̀ pátápátá fún àti wá mà. eléyìí náà nìkan tí ọ̀pọ̀lọpọ̀ àwọn ilẹ̀ lárúbáwá kọ́ lọ́n san wọ́n lẹ́sàn rí tí wọ́n ṣe. wọ́n mú àwọn ọmọ wa sórílẹ̀-èdè wọn wọ́n sì tún ṣe lófin pé ọ̀ gbọ́dọ̀ ṣiṣẹ́ kankan òfin tó de lílọ kẹ́kọ̀ọ́ nù o ò gbọ́dọ̀ ṣiṣẹ́ kankan kódà kó ṣe pé wọ́n sanwó fún ọ àbí wọn ò ní sanwó fún ọ ọ gbọ́dọ̀ ṣiṣẹ́ kankan kókó ní tó gbé wọ́n wá bí nìkan ọ̀fẹ́ wa mọ̀ nítorí pé àfojúsùn tiwọn ni pé ó yẹ ká láwọn ẹni tó mọ̀ nípa ẹ̀sìn Islam níbikíbi láyé tí wọ́n máa kọ́ àwọn èèyàn lẹ́sìn nítorí pé ó rọrùn fún gbogbo aráyé láti máa bú èbú wọ́n lè máa fi ti àwọn mùsùlùmí wọ́n máa fi ṣàkàwé tàwọn míì wọ́n lè kó òyìnbó wọ́n wá sí àwọn orílẹ̀-èdè wa láti wá tàn ẹ̀sìn àwọn ẹ̀sìn oníṣọ́ọ̀tì ká kí ló dé táwọn lárúbáwá náà wà ẹ rí i pé irú àwọn ọ̀rọ̀ yín báyà wọn náà ti sọ̀rọ̀ ẹ̀rí àkọ́kọ́ lárúbáwá ò lè wá sílùú yìí nítorí pé ẹ̀sìn ọlọ́run kì í ṣe ẹ̀sìn lárúbáwá ẹ̀sìn tọ́lọ́run lárúbáwá náà mùsùlùmí lòun náà gẹ́gẹ́ bẹ́ẹ̀ yìí náà ṣe jẹ́ mùsùlùmí ọwọ́ ògidì pé lárúbáwá jọ kan nínú ẹni tí ìran àti èdè rẹ̀ ṣe dọ́gba pẹ̀lú tànàbí wa Muhammad sallallahu alayhi wa sallam kò túmọ̀ sí kọ́kàn jù àwa lọ ìbánijẹ́ nàkan náà la fẹ́ jọ wọ̀ síbẹ̀síbẹ̀ lárúbáwá ò tún fi lẹ́yìn ṣe àwọn tún gbé wọ́n gbé kárí wípé nínú gbogbo kángun kángun kángun ọ̀kángun sáwà dùn yín lọ. wọ́n gba àwọn ọmọ ọlọ́mọ lọ sílùú wọn láti lọ kọ́ wọn lẹ́kọ̀ọ́ èló lórílẹ̀‐èdè wa san fún wọn nítorí kí wọ́n lè wá kẹ́kọ̀ọ́ yìí tí bẹ́ẹ̀ náà àtẹ́ lọ́pọ̀lọpọ̀ tó ń búlò wọn. ìgbà tó wá kọ́ àwọn ọmọ lẹ́kọ̀ọ́ nǹkan èrò tí wọ́n ní pé tí gbogbo àwọn ọmọ yìí bá kọ́ tó bá yàn tó bá tó ń yanjú wọ́n lè lọ́ọ́ máa ṣàlàyé rẹ̀ fáwọn èèyàn bíkíbi láyé ó pé ju kí lárúbáwá wá sílùú yìí lọ ìdí abájọ ni pé lárúbáwá ọ̀gbẹ́dẹ yín lárúbáwá kọ̀mọ̀sá yín kọ̀mọ̀sẹ́ yín kọ̀mọ́ bógán àti bógán lẹ́ńtí ń sàṣìṣe tọ́pọ̀ jù tó àmọ́ máa yín ọ̀kan nù yín ni gbogbo ń tẹ̀ ń bá ń ṣe láṣìṣe àtà ìdá òun náà mà ó ṣeéṣe kó náà ti ṣe rí kó wọn máa wá ṣàlàyé rẹ̀ fún yín pẹ̀lú èdè yín tó yé yín kó máa tan ìmọ́lẹ̀ fún yín yóò jẹ́ ó tètè yé yín ju kí lárúbáwá kó wá jẹ́ kó ní wá ń wá àwọn ìlú yín lọ wọ́n wá ní káwọn ọmọ yẹn kó jẹ́ pé wọn ò ní ju ẹ̀kọ́ tán wá kọ́ yìí lọ bẹ́ẹ̀ náà mọ̀ láwọn orílẹ̀-èdè bòmí àtàwọn ayé bòmí gan ní nàìjíríà yìí náà tó ẹ pàrọ̀ lárúbáwá kan máa ń wá láti Egypt tí wọ́n ní azhar sharif tó ń ti pé ọ̀pọ̀lọpọ̀ nínú wọn náà ṣe tòhídù bụ yìí náà làwọn ń gbé ká o ṣèbọ pọ̀lọpọ̀ wọn ọ̀tọ̀ ní tí ń sọ ọ̀tọ̀ lọmọ tí ọmọ túmọ̀ rẹ̀ ọmọ túmọ̀ ìgbà tó sọ̀rọ̀ kalẹ̀ ní ìsìn ọ̀rọ̀ tí ọgbẹrin lọba tí gbogbo èèyàn rẹ́rìn bẹ́ẹ̀ mọ̀ pé bàbá tí ń ti fi àfikún ní ọba máa yọ náà lẹ́nu kékeré níbi tó fẹ́ pè fẹ́rìn yóò tún máa di oníṣìí léèrè pé sọ bí ká sọ pé yẹn ẹ gbọ́dọ̀ sí nǹkan mi ẹ gbọ́dọ̀ pé nǹkan mi yàtọ̀ sí Allah gbogbo yẹn bá bú sẹ́yìn ah kí ni pa á lẹ́yìn ṣé àìgbédè mi ní pa wọ́n lẹ́rìn ni àbọ̀rọ̀ tí mò ń sọ ló bí ẹ̀rìn àìmọye tá a ti rí rí láyé torí ẹ̀ ni làwọn lárúbá ṣe rí pé ẹ̀yin gangan gangan náà ní sẹ́ bá ti kẹ́kọ̀ọ́ yìí ẹ lọ́ọ́ máa ṣàlàyé rẹ̀ fáwọn èèyàn yìí ẹ ti gbá màánà akramakumullah wọ́n ní kéèyàn fira rẹ̀ sílẹ̀ pátápátá kó fi kọma. mà nínú àwọn ẹ̀kọ́ eléyìí tó yẹ kí ọmọ tí ń kó tún ní náà ni kó ní ìtẹríba fún olùkọ tí ń kọ́ lẹ́kọ̀ọ́ ó yẹ kó ọmọ tí ń kẹ́kọ̀ọ́ kó má ọmọ tó ṣe má sí mà kí ni sí mà kọjá kí gbogbo nǹkan tá ń kọ ọmọ náà ti mà ọmọ pé agbọ́dọ̀ tẹríba fólùkọ́ rẹ kó o sì fi ìjánu rẹ kó o fi lólùkọ́ rẹ lọ́wọ́ níbi gbogbo ntọjẹ mẹkọtọ nkọ kọ ọjẹ ni tó ṣe pé ọsọpasọsẹ sílẹ̀ fún olùkọ́ rẹ gẹ́gẹ́ bí aláìmọ̀kan táàrẹ ń ṣe bí tí ṣe máa sọpasọsẹ sílẹ̀ fún dókítà tí ó bá tọ́jú rẹ kódà kó ṣe pé olùkọ́ rẹ kéré sí ọlọ́jọ́ orí kódà kó ṣe pé olùkọ́ rẹ àti inú ìdílé tó yẹpẹrẹ ló ti wá kò gbajúmọ̀ kò kò jẹ́ gbajúgbajà síbò ń sáà ti máa ní tí wọ́n mà ní ìsìn ìtẹríba àti sùúrù lórí àbùkù tí ń bẹ nínú àti kẹ́kọ̀ọ́ ìní máa jẹ́ kéèyàn nímà èèyàn gbọ́dọ̀ ní ìtẹríba àbùkù sì ń bẹ nínú kéèyàn wá mà aráàlú rẹ náà ni pé ìgbà tó wà níbi tó ti ń kẹ́kọ̀ọ́ wọn ni kò kà á wọn ní kọ́ kakí wọn kà ń kàkúkà wọn ni à bóòlù ṣe ń kà ń kàkúkà báyìí ṣé wọn mọ̀ pé báà lọ́wọ́ abẹ tó ń pè ń tà àbùkù ni àmọ́ tó o bá lè ṣe sùúrù lórí àbùkù yẹn kò sí tàbí ṣùgbọ́n ikú ò lè ṣe sùúrù pẹ̀lú àbùkù àìmọ̀kan torí ẹ̀ ni wọ́n ṣe wọ́n bá ìmáàmù Ṣáfi'í wí wọ́n bá wérí lórí ìtẹríba tó ní fáwọn olùmọ̀ọ́ ìmáàmù Ṣáfì wa dá wọn lọ ó ní òhìn lẹ́hùn nafsi fahum yukrimunaha walan tukrama an-nafsu allati la tuhinuha ó ní à mọ̀ ń yẹpẹrẹ ara mi àwọn olùkọ́ mi wọ́n pọ́n ẹ̀mí wọ́n pọ́n mi lé nítorí pé mi ti yẹpẹrẹ ara mi ó mú káwọn olùkọ́ mi wọ́n máa pọ́n mi lé ẹ̀mí kan ò sí láyé tẹ́nìkan pọ́nlé tí ìwà alára ọ̀bá ti kọ́kọ́ kàn lábùkù wọ́lọ́ ọ̀kọ́ kanra rẹ̀ lábùkù àwọn ẹni tí wọ́n wá ń bá sí wọ́n máa fún ọ lápàlẹ́ nígbà tí wọ́n bá ti wá gbé mú sókè tó ń wora rẹ̀ pé kò síbò ti tó kò síbò ti jẹ́ àbùkù lọ́kàn ìmáàmù Ṣáfi'í tún sọ ọ òní wọn mẹ́lẹ̀ yàtọ̀ طعم المذلة ساعة قطع الزمان بأسره مذلولا ọlọ́ni tí ọba kùnà láti tọ́ àbùkù wò lọ́wọ́ ọ̀sẹ́jú péréte yóò lo gbogbo ilé ayé rẹ̀ lẹ́nu yẹpẹrẹ o ọdún mélòó la fi ń kẹ́kọ̀ọ́ ọdún tó ló ń kà ní ajẹ́pá àbùkù tó lòdì wọ̀nyí lèyàn lè bá pàdé lójú ọ̀nà pé yàn kọ́ mà tọba wá ṣàfaradà lórí àbùkù tó lòdì wọn tó nígbà yìí ó padà dẹni gíga ẹni àpọ́nlé nínú ìgbésí ayé rẹ̀ tọba kùnà láti ṣe bẹ́ẹ̀ gbogbo ìgbésí ayé rẹ̀ orí àbùkù ló fi lò ẹrẹ ni tó bínú kò ń lè kí ó tó ní wọn wọn kàn máa kàn yẹn lábùkù ni kò sí wàhálà ọlọ́gbọ́n lọ jọjọ àmọ́ ó rí i pé kọjọ gbèsè ayé rẹ tó kẹnu bọkú wàá tẹ bàjẹ́ wàá tẹ bàjẹ́ torí pé yọ padà hàn sí ọ pé òfútù fẹtẹ lásán ni ọ mọ nǹkan kan ẹni tí ọwọ atú ọ̀nà gbogbo wọn mọ lọ dènà di ọ torí ó ti hàn pé àgbáfífo tí máa dún ramúramù nìwọ yìí àmọ́ gbogbo àbùkù ló lè kàyàn lójú ọ̀nà ẹ̀kọ́ kéésò kódà gbogbo ẹni tó sojú rẹ̀ ń jọ̀ ọ̀pọ̀lọpọ̀ ó ti gbàgbé ìwọ alára gan ti gbàgbé púpọ̀ rẹ̀ tó a máa jẹ ìgbádùn rẹ̀ ẹni tí ọba jìyà kò ní jọrọ alimami ahmed ó sọ fún khalaful ahmar ó ní èmi ò ní jókòó la aq'udu illa bayna èmi ò ní jókòó àfi níwájú rẹ̀ umirna an natawada. لمن نتعلم منه خلف الأحمر يا yẹn olùkọ́ ìmáàmù Ahmad ó ní níjókòó kan níbi kan àfi níwájú yín nítorí wọ́n pa wá láti ká máa tẹríba fẹ́ni tá a máa ń kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ rẹ̀ ẹ̀kọ́ lọ ń gbọ́n o kìí ṣe tó ti wá jẹ́ pé olùkọ́ rẹ̀ ń bọ́ sọ̀rọ̀ ń tapá kákáká ń fọ́ dákàràjì olùkọ́ ń bẹ níwájú rẹ̀ ń tún kùn ń tún sọ̀rọ̀ sáwọn kan létí olùkọ́ rẹ ló ń wò níwòkuwò olùkọ́ rẹ ló ń sèse pé ebè kan àbáparò kún ojú àparò agbọ́dọ̀ jẹ́ni tó ní tẹríba Ibn Abbas radiyallahu anhu tó ń ti bó ti ṣe jẹ́ni tó lọ́wọ́ bá pálí tó ó máa ń gbá ìjánu ràkúnmi Zaid ibn Thabit ó máa ń gbà lọ́wọ́ mú fún un yóò máa wá fáǹsù nígbà tí Zaid ibn Thabit tó ń wà lórí ràkúnmí nígbà tó ń ti máa sọ pé à ah, ọmọ àbúrò bàbá ànábì sallallahu alaihi wasallam kìí ṣe bó ti ṣe mo kéré sí ẹni tó lè máa fa ìjánu ràkúnmí rẹ̀ lọ́nṣọ́ wọn á sọ pé hakada umirna an naf'ala bi ulama'ina bí mò ṣe ń ṣe yìí ni wọ́n pa wá láti ká máa ṣe fáwọn olùkọ́ wa àwọn olùmọ̀ wa Allahu akbar ẹ̀yin awo bọ́pọ̀lọpọ̀ ṣe máa ń ṣe sí àwọn olùmọ̀ lónìí yóò máa wò ó ti kàtẹ́gbin ni yóò máa wò ó gbọ́ bí ìgbà tó ṣe pé èrè ni tí è sọ̀rọ̀ ṣé ìwọ tó wọn àwòrán bá ń lọ sí sàlámù àlékún sí kò sí tàbí ṣùgbọ́n tó bá ti mọ̀ yín pé àìlẹ́kọ̀ọ́ iná lọ́ọ́ máa ṣe sólùmọ̀ àjẹpé yóò tẹ ọlọ́run yóò rọ ọlọ́run láti fọwọ́nú farada ìmọ̀kan rẹ̀ طب وني هكذا أمرنا أن نفعل بعلمائنا بين وقال في كما استكوا لا أقول ما ابن عباس رضي الله عنه أني ذللت طالبا فعززت مطلوبا مو يكبر يا رامي ني تمام واما mo padà wá dẹni tó ga nígbà mo dẹni tí wọ́n ń wá lọ́dọ̀ Allahu akbar sọ ẹni tí ò bá ti lè ṣe sùúrù pẹ̀lú àbùkù kò ní rápọ́nlé ẹni tí ò bá ṣetán láti jìyà kò ní ṣetán láti jọrọ. Al-Ghazali Abu Hamid wọn náà sọ nínú tírà rẹ̀ Ihya Ulumuddin onílàyún náà lọ́la ilmu. إلا بالتواضع وإلقاء السمع أكينما àfi pẹ̀lú ìtẹríba o a títẹ́tí ìtẹríba àti títẹ́tí lèèyàn fi nímà ọmọ tí ń kẹ́kọ̀ọ́ tó fẹ́ nímà ẹ̀kọ́ mi ni o kọ́ ni tó ṣe pé ọmọ ìmọ̀ tó kọ́ a lè kọ́ ká gbé jẹ lẹ́ẹ̀kan náà èèyàn yìí di olùmọ̀ lójijì lẹ́sẹ̀kẹsẹ̀ àfi tó bá pé ara àwọn ẹni tí ń tara wọn dànù ló náà bá jẹ ni wọn sọ pé ọkàn sùn lọba jí lọba dolùmọ̀ wọn ti mú lọ sọ́dọ̀ olùkọ́ ti pẹ́ wọn ọkọ lálífù à ń bọ̀sibọ́sí bá olùkọ́ kan sọ pé má ṣàlàyé màsó ni má ṣàlàyé bóyá àlàyé òdo ní sè torí pé ìmà innamal ilmu bitta'allum àyè nímà àfi ká kọ́ ń pa rẹ̀ ẹni tí ó bá kọ́ mà yóò máa kọ́ díẹ̀díẹ̀ ó sì máa kọ́ kàtá kó tó di pọ́ dànù lékejì ní kíkà fólùkọ̀kùn ọkọ̀ torí pé téèyàn bá ní lódindi lèèyàn fẹ́ kọ́ mà yóò sì sá mọ́ èèyàn lọ́wọ́ náà lódindi ẹni tó bá gbèrú lódìndí yóò jábọ́ ọmọ lọ́wọ́ lódìndí pẹ̀lẹ́pẹ̀lẹ́ bákan náà nínú ẹ̀kọ́ tó tún yẹ kí ọmọ tó ń kẹ́kọ̀ọ́ kó ní òun náà ni pé àsọtẹ́lẹ̀ Luqman tó sọ fọ́mọ rẹ̀ ó kí wọn náà dì mú o nígbà tó sọ fọ́mọ rẹ̀ pé ya bunayya la tujadil al-ulama tọtọhún àlẹyìn wọyọrọfọdọk wọn máa mi má ṣe máa ṣàríyànjiyàn pẹ̀lú àwọn olùmọ̀ kọ má dẹni yẹpẹrẹ lọ́dọ̀ wọn kọ má dẹni tí wọn ti dànù tí wọn kọ wọlé tùjáde lè sọfà ha ẹni pé ọ̀pọ̀lọpọ̀ yóò fẹ́ máa ja olùmọ̀ níyàn yóò fẹ́ máa jiyàn ìyàn yẹn ni yóò fi fẹ́ kí wọn dò mà. tọ́ba sì ti di pé ọ̀ ń ja olùmọ̀níyàn ó rí i pé nǹkan tó padà ṣẹlẹ̀ náà nù wọ́n padà dèèyàn yẹpẹrẹ lójú wọn wọ́n padà dẹni tó ń pé tí máa ń sọ̀rọ̀ ìpàkọ́ ni wọ́n kọ̀ sí ọ <laughs> ìpè eléyìí ọmọ ẹlẹ́kọ̀ọ́ ọmọ abúlé eléyìí subhanallah wala tujadil sufaha wọ́n sì ṣe jẹ́ni tí ó máa ṣe àríyànjiyàn pẹ̀lú àwọn tọ́yẹ jahalu alẹ́ ìka kọ́ wáyé pé ìwà ẹlẹ́kọ̀ọ́ làwọn kò kú wù sí ọgbẹ́ ló ọ <laughs> ni tó wọ́n sọ̀rọ̀ ọ jìyà ó ma ọ à ń wú lójú ó so má jẹ́ pé àwọn òpónú ìlú òtún máa bá ṣe àríyànjiyàn lọ hùwà sí ọ ìwà wọ́n yẹ ó di pé wọ́n ń bú ọ walakin isbir nafsaka liman huwa fawqaka fil ilm wa liman huwa dunak ṣùgbọ́n kàkà bẹ́ẹ̀ ṣe sùúrù fẹ́ni tó ń máa jù ọ lọ ṣe sùúrù fẹ́ni tó ń máa tù ọ. ẹ̀kọ́ ló ń gbọ́ yẹn o ọmọ tí wọ́n bá ń wá mà ṣe sùúrù fọlùkọ́ rẹ̀ ṣe sùúrù fàkẹgbẹ́ rẹ̀ ṣe sùúrù fẹ́ni tí kò máa ọ. nínú àwọn ẹ̀kọ́ òun náà ni wípé ẹni tí máa ń kẹ́kọ̀ọ́ dáadáa àti àpọ́nlé tí màá máa fún yàn jẹ́ kó hàn lára tiẹ̀ náà ìṣepẹ̀lẹ́ torí pé ẹni tó bá nímọ̀ ìṣe gàràgàrà gàràgàrà kọ́ máa tẹ̀lé basubasu bí ẹni tó ṣe kí wọ́n dá nǹkan lò kọ́ máa rìn kọ́ máa gbórí sókè kọ́ máa ṣe bí ẹni tí nǹkan kọ lò kọ́mọ kalẹ̀ ń kó pẹ̀lú bàtà kọ́mọ sise kó ń bẹ́ ń bẹ́ kọ́mọ rìn nàdà ìṣe pẹ̀lẹ́ bákan náà ìmọ̀nàtọ́ da farabalẹ̀ ọ̀wọ̀ àti àpọ́nlé jọ hàn lára rẹ̀ kó o sì jẹ́ni tó so yí pé ojú ọ̀nà tó là tó dé tàn nàbì sallallahu ńlọrọrìn ní kọ̀kọ̀ àti ní gbangba rẹ̀ àwọn àbùkù àlébù tí máa tani lọ́pọ̀ tani dànù wàá jìnnà sí Ibn Sirin rahimahullah oníkanu yata'allamuna al-huda kàmá yata'allamuna al-ilm àwọn akẹ́kọ̀ọ́ nígbà tiwa o wọ́n máa kọ́ nípa àmànà gẹ́gẹ́ bí wọ́n tún ṣe máa kọ́ nípa àmà wọ́n máa kọ́ nípa àmànà báwo láti sáyé gẹ́gẹ́ bí wọ́n ti ṣe máa kọ́ nípa àmà. bákan náà ẹni tí bá ń kẹ́kọ̀ọ́ nínú àwọn ẹ̀kọ́ tuntun yẹn kó mójútó náà ni àwọn erékeré eré tí ò wúlò ẹ̀fẹ̀ àwàdàkáwàdà ìjókòó rẹpẹtì sáàrin àwọn èèyàn tẹjọ jókòó ẹ̀rín kẹrin àrín tákìtì àlófò pa àpárá ṣe gbogbo ẹ̀ ló jìnà sí nítorí pé kò burúkọ bàjẹ́ ní wọn bá ṣàwàdà díẹ̀ ní wọn bá sì ṣe àkàwé ní wọn ṣàkàwé tó wúlò àmọ́ ṣàwàdà bá ti pọ̀ jù kódà o yìí sì máa dàyè yánnù yìí máa sọ̀yàn di. ẹni tí kò níyì tí ìjọmọlúàbí rẹ̀ ń dànù ẹ̀kọ́ mi òun náà nípa ọmọ tí bá ń kẹ́kọ̀ọ́ ọ gbọ́dọ̀ lẹ́kọ̀ọ́ pẹ̀lú olùkọ́ rẹ̀ nígbà tó bá jókòó pẹ̀lú olùkọ́ rẹ̀ ó jókòó tẹ̀kọ́tẹ̀kọ́ tó bá bá sọ̀rọ̀ ó bá sọ̀rọ̀ tẹ̀kọ́tẹ̀kọ́ tó bá fẹ́ ṣèbéèrè ó máa tó ń sọ wàá sí wàá sì jẹ́ni tó ṣe pé ọlẹ́kọ̀ọ́ bó ti ṣe máa ṣí tíra níwájú àfáà rẹ̀ èsì kọ́kọ́ máa ṣe fàfàfàfà ọmọ kòtọ́ mọ́wọ́ ọmọ fi ṣí tíra níwájú àfáà rẹ̀ ó sì gbọ́dọ̀ máa ṣe ṣe mo ti tó báyìí ẹ mọ bí mo ti dé sólùkọ́ rẹ̀ sọ́ra fún àmàjà olùkọ́ rẹ̀ níyà. ó tiẹ̀ gbọdọ je nìkan kan yàn lọ́dọ̀ olùkọ́ rẹ̀ ó tiẹ̀ gbọ́dọ̀ máa bẹ pẹ̀lú ọrọ àbí ìṣe níwájú olùkọ́ rẹ̀ ọ̀rọ̀ rẹ̀ yọ máa ń ba níwájú olùkọ́ rẹ̀ bọ́ọ̀bà dá sí ọ̀rọ̀ tó olùkọ́ rẹ̀ ń sọ ẹ̀kọ́ ló fi dá sí o ọ gbọ́dọ̀ ṣe garagara o sì gbọ́dọ̀ jẹ́ni tó ṣe pé ojú ó lé olùkọ́ rẹ lórí ẹ̀mí pé dáadáa ó gbọ́dọ̀ dáhùn ìbéèrè tó bí tó sọ́ra fún à ń ṣèbéèrè lọ́pọ̀lọpọ̀ pàápàá jùlọ níbi táwọn èèyàn wà nítorí pé ṣíṣe bẹ́ẹ̀ yọ padà mú ọ dẹni tí ń jọrẹ ẹ lójú tí ó máa wúra rẹ̀ eléyìí ó sì bí kí ọ̀rọ̀ rẹ̀ ó sólùkọ́ rẹ̀. àwọn ò ní fẹ́ orí mà mọ́mà pe olùkọ́ rẹ ló kọ ma máa lákọ́ máa lórí tó o sì gbọ́dọ̀ máa bá sọ̀rọ̀ kọ́ máa sọ pé ìwọ ìwọ ìwọ Allahu akbar jẹtuka orí dominka mo wá bọ mo ń fẹ́ lọ́dọ̀ rẹ̀ àwọn olùbìlà ọ lẹkọọ ni ọ lẹkọọ gbogbo àwọn má bólúkọ rẹ sọ̀rọ̀ ní gbẹrẹfu bí ìgbà tó ṣe pé wà á tiẹ̀ ẹ dẹ́sà wá o kẹfà hálùkà yà ṣe kẹfà hálùkà àìlẹ́kọ̀ọ́ nù kẹfà hálùkọ̀ kìí ṣe pé báwo ni ìwọ olùkọ́ mi ìwọ olùkọ́ mi ẹ gbọ́rọ̀ tọ́ o sì gbọ́dọ̀ náà ń pè àfáà rẹ. láti jìnnàjìnnà láì jẹ́ pé ewu kan lọ́fẹ́ sẹlẹ tó ń fi pariwo kọ́mọ aná òfin afa rẹ bí ẹgbẹ ọ̀ràn yẹn lọ́jọ́ lórí rẹ o gbogbo ìgbà tó bá wà níbi ìjókòó àfa rẹ olùkọ́ rẹ kọjá ni tó ṣe pé tọwọtọwọ ló ń jókòó kó sì máa fi ìdùnnú rẹ hàn sí ẹkọ tí ń kọ́ àtàwọn àǹfààní tó máa ń ṣe lọ́dọ̀ rẹ̀. ọ̀ràn yẹn ló jẹ́ ẹ̀kọ́ mi nù lórí ọmọ tí ń kẹ́kọ̀ọ́ kọjá pé ọ̀dọ̀ ẹni tó ti kẹ́kọ̀ọ́ ẹni tó ní màgàgà ni ẹni tó ṣe pé ẹsẹ̀ rẹ̀ rinlẹ̀ dáadáa nínú màá yìí sálábẹ̀ ẹ̀kọ́ tó jẹ́ pé ó ń gàn nǹkan yẹn ò yé dáadáa yàtọ̀ máa gbé fún ọ ní kọrí nkọ̀dé ni ẹni tó ní màá dáadáa lọ ẹ̀kọ́ lọ́kọ́ lọ́dọ̀ rẹ̀ kódà kó ṣe pé léyìí ó mọ ọ̀rìnrìn àjò tọ́ba ṣe bẹ́ẹ̀ àjẹpọ̀ ti kọ́ sí àwọn aṣíwájú wa rere nù torí pé àwọn máa ń rìnrìn àjò wọ́n sì máa lọ sáwọn abi tó jìnnà rere sí àwọn abùgbé wọn nítorí kí wọ́n lè bá rí nǹkan tó ń fojú sùn ní ìmà so àwọn àpèjúwe eléyìí pọ̀ nínú àwọn àṣẹlẹ̀ tó ṣẹlẹ̀ sáwọn aṣíwájú wa rere. gẹgẹ bí nǹkan tí wọ́n sọ fún wa nípa páwọn èèyàn wọ́n fi Madina sílẹ̀ wọ́n lọ sí Ṣáà nítorí àdìsí ẹyọkan wọ́n fi Madina sílẹ̀ wọ́n lọ sí Mẹ́sù torí àdìsí kan tán gbọ́ pé sàhábì kan tó ti ń gbé Mísírà ní ìsìn yẹn wà rẹ̀ kò sí ẹlòmíì lè ti torí kó ń torí kí wọ́n fẹ́ gbọ́ nípa àdìsá nàbì sallallahu alaihi wa sallam àwọn èèyàn bá gbọ́ pólú máa ń bẹ nílùú kan gbogbo wọn máa darí lọ síbẹ̀ láti lọ kọ́ mà lọ́dọ̀ rẹ̀ gẹ́gẹ́ bí bó ti ṣe ṣẹlẹ̀ tí alimamu Malik rahimahullah gbogbo ẹnikẹ́ni láti bí kíbi láti gbogbo ààyè wọ́n rìnrìn àjò wá sí Madina torí kí wọ́n fẹ́ wá kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ alimul Madina olùmọ̀tọ́ wà ní Madina so arrihlat àárín ìrìn àjò láti ibìkan débìkan ọjọ́ nǹkan tó gbajúmọ̀ púpọ̀ lójú ọ̀nà àwọn àmà kò sí nǹkan tó burú tó bá ti jẹ́ pé ẹni tó nímọ̀ tí wọ́n fẹ́ kọ́ lọ́dọ̀ rẹ̀ tó sì má dáadáa irú wọn ò sí lóyún ìlú ibòmíì lọ́wà gbéra pákọ̀ lọ ọbẹ̀ kọ́ lọ kọ́ńpa rẹ̀ nítorí pé èèyàn máa lọ bá mà ní ìmọ̀ kan ò sí tí máa wá báyìí. jazakumullahu khairan ni abẹ́ Allah subhanahu wa ta'ala kí ó bá a san àwọn olùmọ̀ra ní ẹ̀san olóore ní ayé àti ní alùkìyámà àwa náà tí à ń fi ara balẹ̀ tí à ń gbọ́ àwọn ẹ̀kọ́ yìí kí ọlọ́run jẹ́ kó ṣe lílò rẹ̀ ní rọrùn fún èmi àti ẹ̀yin kó lè bàa jẹ́ àǹfààní fún wa ní ayé àti ní alùkìyámà àwọn ẹ̀kọ́ ọlọ́kan òjọ̀kan lélẹ́yìí tí à ń pè ní àdábù dúníyà wà tí ó bá tún di ní ọ̀sẹ̀ tí ó ń bọ̀ bákan náà a tún máa tẹ̀síwájú lórí ètò wa asalaamualeykum wa rahmatulahi wa barakatuh.